jazakumullah khair ọmọ ìyá kan ló sẹ́ndì mẹ́sẹ̀gì kan sí mi ní àìpẹ́ yìí àwòrán rẹ̀ dé píkṣọ̀ ìpè nípa àwọn àfa kan mẹ́ṣe lẹ́kṣọ̀ ó wá ní àfa súnà tó yẹ pa àmọ́ ẹ̀kọ́ dúró dédé wọ́n wá fún un náà papọ̀ mọ́nú àwọn àwọn àfa ìkù wá ń ta láwùjọ wá ń sùn wọ́n á ń bèèrè pé ṣé irú àfa yẹn tó ti lọ fún wọn gẹ́gẹ́ bíi pé a máa ń gbé pé ẹni tó bá ti ń tẹ̀lé àwọn onílé àgbà máa ṣí mọ́ ni wọ́n á bèèrè pé ṣé a máa ṣí irú àfa yẹn náà mọ́ irú ẹ̀ báyìí máa pé àfi mi ò mọ̀ pé bọ̀ máa bá a béèrè lọ́wọ́ àwọn àfa. ǹjẹ́ ẹ̀ ń sọ ní àrí. mo fi dá tíra ni o ẹ̀ríkì mi sọ̀rọ̀ ń pẹ́ mo fi dá tíra ni. so bẹ́ẹ̀ ni nínú àwọn tí wọ́n kó jọpọ̀ yẹn ọ̀nbẹ nínú àfa súnà táwa á mọ̀ táwa sì rí wọn nílẹ̀ tó ṣe pé wọ́n dúró déédéé ni tó sì já pé ìrí wọn níbẹ̀ òun àní sọ wípé wọn ò dúró déédéé a máa rí rírì wọn yẹn lọ́dọ̀ tiwa pé àṣìṣe ni wọn ò a àárí níbi pé wọn ò dúró déédéé ṣùgbọ́n èmi o bóyá kí n sọ lẹ́nu ahọ́n tèmi pé èmi rí nígbà tí èmi ti rí yẹn mo kà á so mo ní ah, mistake ni ti ustaz wa yìí ṣe so bóyá kí ẹ má ń dárúkọ ẹnu. ẹni mo ti mẹ́rin tẹ́ ń sọ but ṣáàzù wa yẹn mistake náà ṣe pẹ̀lú wa pẹ̀lú irú àwọn dàkátìrà pátipàti táńsẹ̀lì àwọn ìfowópamọ́ fáwọn èèyàn àbí àwọn tí lọ ń bẹ rọ́bì òwòrò tí wọ́n lọ ń bẹ wò tí wọ́n lọ ń rẹ́rìn pẹ̀lú rẹ̀ rẹ́rìn pẹ̀lú bíbíà rọ́bì tó yẹ pé kíṣúlì fàrúkù tó máa sọ kátikàti lẹ́nu ni rọ́bì ti máa ń sọ̀tọ́kù sọ lẹ́nu ni tó yẹ ìbẹ kankan sọ tó súlẹ̀ ńgbà tí súlẹ̀ dé ni òun fẹ́ gba star má gbogbo wọn lọ́wọ́ tó ń wá but eléyìí ni à ṣé rọ́bì tó yẹ pé tí wọ́n bá ṣàdúrà ní nígbà tí ṣéwò rẹ̀ làwálì ṣéwò wọn bàbá làwálì ti ń bẹ tí wọ́n bá ṣàdúrà wọ́n pé ẹni àwálù àwálù ní àmì wọn jẹ́sọ̀ pé àmì àmì àwálù àwálù àwálù òní àmì wọn ọmọ ṣéwò làwálì nínú àwọn. ó ń bí díà sí ni tí ó là wálé kìí ṣe súnà àbó wùrù gan ń bí díà ni kìí ṣe ń súnà àbẹ̀ni tí súnà bá dàrú máa ní ọwọ́ ló kù tó yé but ibi tá ń lọ nìyẹn ibi tá ń lọ òun náà ní kálukú náà ṣe kí ni o ìkànnì wọn na jó lé ní ẹnìkan ó ní ó yà àwòrán ẹ̀ẹ́dìẹ nígbà àti rí adìẹ eléyìí náà nísìnyí náà afẹ́fẹ́ ti fẹ́ fúrọ tòlótòló tí fúrọ yìí kàn ń tẹ̀sí báyìí ni wọ́n á rùn. tóbìkọ́ téèyàn bá rí àwọn táwọn ń ibi tí wọ́n padà kó àwọn èèyàn lọ wàláhì inú tún fi tẹ́tí kó lẹ́ sí. àwọn tá a sì rí ń bẹ́ẹ̀ kò jọ wá ó lọ kí àwọn èèyàn bàbá rẹ̀ ni àwọn èèyàn bàbá bàbá rẹ̀ náà ń súfì ni bàbá rẹ̀ ń súfì so nítorí wàá ti mú un sọ pé bàbá tòun súfì bàbá tòun yàtọ̀ ẹ́ ara àwọn tó jà wọn rùpàkọ́ òtọ̀ríkà àwọn tájọ ń bẹ lórí tọ̀ríkà kan náà pẹ̀lú bàbá rẹ̀ ló lọ ṣe kíni ló lọ kí so ẹnì kejì náà àtẹnìkẹta tájọ wà ń bẹ̀ náà nìyí ìtàṣe náà ò tako ìlànà wọn àti bí lànà ìfọwọ́nù náà ń bẹ lórí ẹ̀ hasanu al okú sórí sufi asọ̀fíà ni hasanu al-banna òfin sufi asọ̀fíà alẹ̀ tó ti ṣe kíni tó fi kú bí tìjáni àṣẹ ń bẹ fíkọ́dìrí à ń bẹ naksibandi à ń bẹ asọ̀fíà ń bẹ asọ̀fíà ni hasanu al ṣe tó fi kú òfin lẹ̀ àwọn wúrì di asọ̀fíà hasanu al-banna máa ń ṣe tó fi kú àwọn tó jẹ́ àwọn ọ̀gá àwọn tó tún máa ń sàlùbá náà náà kọ rìpọ́ọ̀tù kalẹ̀ ẹnu tí ra pé kò fi wúrì di àsọ̀fí àbí kan sọ pé èèyàn kan kílè mo súnà àmọ́ ó ti ṣe tìjáni àrí ó sì gbọ́wọ́ ẹ̀rí àwọn wúrì di tìjáni àjáwọ̀ látọ̀lù kàmáàlì gbogbo ẹ̀ bá a báwọn kò kò fi í ó sì máa ń ṣe tó fi kú kò kàn báwọn ṣe ìjókòó jàmọ́ àmọ́ ni tí ó tóbi ní àbó ń tóbi kọ́ sóòrùn bá lọ ṣe ìlànà tó ga àwọn asánù ìbáná ń bẹ ní orí ẹ̀ ni so tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń jọun nìyí àwọn náà gbógun ti tẹ̀sùbà fọ́nbà táwọn náà ti mọ̀ pé Hasan al-Banna ó mọ onítẹ̀sùbà ni àwọn náà padà sí di tẹ̀sùbà padà tó gbọ́n ọ̀fẹ́ ya pa ṣé òun nínú tọ̀ríkà wọn Hasan al-Banna. so kí náà ti ń pè é mọ́lídì nàbí Hasan al-Banna máa ń ṣe mọ́lídì nàbí tí rọ̀bì awwal bá ti bẹ̀rẹ̀ báyìí láti ọjọ́ kìíní ni hasan al-banna máa ń bẹ̀rẹ̀ sí ní celebrate molid nabi ìdí on the twelve ó dẹ̀ lọ́nà tó máa ń gbà ṣe tó ti láwọn èèyàn tó yá sí pé ilé rẹ̀ láti wá ṣàjọyọ̀ lónìí tó bá dọ̀la ilé tiẹ̀ là á lọ tó bá dọ̀kanla ilé tiẹ̀ là á lọ bá ṣe máa ń ṣe nìyẹn tó tún máa dárin súnfí dárin mọ́lídì nàbí dárin gbogbo ẹ̀fà nàbí ni tí ó fi di ọjọ́ kejìlá gbìn yóò celebrate mọ́lídì nàbí nílé àwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nú àwọn tó já wọn èèkàn nínú ẹgbẹ́ wọn ó sì máa ń ṣe nìyẹn. tó ń gbà sáré pé hasan albana ń ṣe mọ́lídì nàbí ṣé àwọn náà ti máa ṣe mọ́lídì nàbí nísìn. tó ẹni tó bá mọ̀ pìlẹ̀ wọn ní gbogbo yẹn ò ní jọ ní ojú àmọ̀ pé wọ́n ń padà sílé díẹ̀díẹ̀ ni wọ́n ń padà sílé díẹ̀díẹ̀ ni. tó torí ẹ̀ irú àwọn èèyàn báyẹn ní wọn á sọ pé ẹ ẹ sì lẹ́ẹ̀lẹ́ báyàn ṣe à ń báyàn ṣe àyè báwọn èèyàn jákujàku ṣe ń ti wá ni bọ̀dùkú ẹran ní aláwọ̀ àwọn ibà yẹn ṣe táwọn ọmọ nípa ibà yẹn ṣe à ń bá yẹn ṣe náà à ń invite àwọn yẹn kí wọ́n ṣe wáàsí lẹ́kọ̀ọ́ àwọn yẹn ń pa náà ní wáàsí náà nílùú mi náà so à ń bá yẹn ṣe bọ̀tà àwọn yẹn tá a bá ti di pé aláìsàn ni wọ́n torí ká má pa àìsàn bá wa ní àìbárò wọn ṣe so à máa ń ṣẹ̀ṣà àwọn èèyàn tá a bá ṣe ni ìyẹn sì ni ọlọ́run ọba fẹ́ ká ṣẹ̀ṣà àwọn èèyàn tá a bá ṣe tànàbí náà ní la tusahib illa mu'minan wala ya'kulu ta'amaka illa taqiyyun má bá yàn kan rìn àfolùgbàgbọ́ má bá yàn kan jẹun má jẹ́ yàn kan tọwọ́ bóúnjẹ rẹ kó n fẹ́ bọ́ jẹun jẹ́ ojúlùbẹ̀rù ọlọ́run tòyẹ́ máa ń ṣẹ̀ṣà àwọn èèyàn tẹ́yìn ó bá ṣe tẹ́ bá jókòó tẹ́ bá jẹ tẹ́ bá mu èèyàn máa ń ṣẹ̀ṣà bọ́tí lànà tí wọ́n ní pé wọ́n ṣẹ̀ṣà alábàáṣe lànà tí wọ́n ní ẹ̀sùn tẹ́ bá wọn bá wọn lọ́dọ̀ ọ̀rọ̀ bí kò jọ wá lójú nìyí àwọn òṣìṣẹ́ṣà alábàáṣe ó lè dọ̀la in fact ní tó súnmọ́ ni pé ìtí ó kàn lẹ́yìn rọ́bì ní àdìbò markaz ẹ máa retí yẹn náà lẹ́yìn tí ṣé rọ́bì yìí ẹ máa retí àdìbò markaz náà wọ́n padà kóra wọn lọ sọ́dọ̀ yìí náà ni tèbí ń jọ́ tó fẹ́ gba Buhari lálejò táwọn náà tán lọ ṣe ziara olórí wa president Buhari ni ìgbà tí wọ́n gba lálejò markaz náà lọ gbé sí wọ́n lọ fi yọ́ náà àdìbò náà ni tòtò báyà tí wọ́n á tún padà kóra wọn jọ ní ẹnìkan ni wọ́n ti sọ dókítà kan ni wọ́n ti di trọ́ọ̀fù nísìn ó ti sọ pé ẹ òun náà ló kọ tíra tó fi ṣe rọ́dùn fún abibu lórí ọ̀rọ̀ mọ́mú Bukhari ó sì sọ pé síbẹ̀síbẹ̀ náà àfa wa ni àá sì máa kún bàtà rẹ̀. so tó bá dọ̀la tó bá kó àwọn lọ́tọ́ tó lọ ọ̀dọ̀ abibu náà ni ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ìlànà tiwọn nìyẹn báwọn ó sì máa ṣe bálabàlá tiwọn nìyẹn. so àwa ni ká mọ tí àáfàá wa yìí láàrin irú wọn ni ìyẹn ni àṣìṣe ni lọ́dọ̀ ọrú tiwa o àṣìṣe ni pé irú wa yẹn wà pẹ̀lú irú wọn tó káwọn náà máa tẹ̀lé ti àwọn èèyàn ká máa tẹ̀lé ti àwọn èèyàn but àìfọ́sí àwọn èèyàn ní ń taari téèyàn kan tá a mà kó gbádùn tí ò báyìí rí bẹ́ẹ̀ a ṣe sùúrù lórí ọ̀rọ̀ rẹ̀ kó náà fi ṣe kí ni kó fi i ni sóye so a ṣe sùúrù náà ni. but àwọn pé àfa wa yìí olùpèpè dáadáa ni àwọn ọmọ ìyá sì máa ń pè wọn aládùúgbò wa yìí ní àyítakò pé ẹ má pe òṣìṣàzù kìnnì kan ẹ má pe àyítakò wọn so àyè sì ní ká má pè wọn so àwọn kan náà sì máa ń sọ ní àwọn nǹkan tí ó dáa ni so torí ẹ àkùn wọn lẹ excuse yìí pé mistake ni àwọn kújà pé táwa rí wọn ì tí ì ṣe kí ni wọn ò tí ì rí bẹ́ẹ̀ so but. tírú wa tá ti rí fáwọn ẹni yóò gbádùn ká wà láàrin wọn mistake ni so ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn lẹ̀gẹ́ ni kọ́lọ́n kó ṣàánú wa wallahu alam síbi ìrìn tán àbí so wa sallallahu wa sallam ala nabiyina muhammadin wa ala alihi wa sahabi rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yun waj'alna lil muttaqina imaman ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل